èmi ti mọ̀ wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ ìwà tí mo wù yìí àmọ́ mo fẹ́ kẹ́ ẹ dáríjì mí Ayọ̀mídé ló sọ bẹ́ẹ̀ àbámọ̀ ńlá ló gbẹ̀yìn afurasí ọ̀daràn kan Ayọ̀mídé Adélẹ́yẹ tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Lábísí Ọ̀nàbànjọ University OOU Àgọ́ Ìwòye ní Ogun State ṣe nípa bó ṣe pa akẹ́kọ̀ọ́ olóògbé Christiana Ìdòwú ní kò pẹ́ kò pẹ́ yìí ni àwọn sọ́jà tí wọ́n ti ń dọdẹ afurasí náà tẹ̀. ní ìkòròdú ní lagos state ìyún ìpínlẹ̀ èkó lẹ́yìn tó pa Kristana olóògbé náà tán tó dẹ̀ tún gba owó ìtúsílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ó lé díẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bó ti wá jẹ́ báyìí afurasí ọ̀daràn náà ti bẹ̀rẹ̀ sí í kà bí ẹyẹ ìbákà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìkẹjà tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n síjú àánú wò òun fún irú ìwà bàjẹ́ gbáà tó ń wù náà.